ọ̀kúnlá dọ̀lá láti ń fi náà rẹ̀ adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó tó ṣe ìjùmọ̀ àtòní ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa ọba náà ni adáwọ̀pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìjùmọ̀ àbáyé kọ́lọ̀ ń jẹ́ kí a ṣe lórílẹ̀ ayé lórí ìdúró déédéé lórí ẹ̀sìn bákan náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ike àti ìgẹ̀nẹ́ kó máa bá ànábì kó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo aná ní àpapọ̀. tí a máa gbéyẹ̀wò lónìí kútúbà wa ti ní yóò máa dá lórí àsìkò àti pàápàá rẹ̀ ipò wo ló yẹ kí a tọ àsìkò wa sí ojú wo ló yẹ ó yẹ ká fi wo àsìkò torí pé ní gbogbo àti awálé ayé náà là ń lo àsìkò kan lọ́nà kan sí kejì ṣùgbọ́n bó la ṣe lò ó tí ó fi jẹ́ sábàbí oríire fún aláyé àti lọ́jọ́ ọ̀gbẹ́ni alikiyama torí pé ní àsìkò táwọn wò yìí ọlọ́wà sọ́nà wa tààlà tí ó dá wa náà ló dásìkò ọlọ́run bá ti kà kún ọlọ́run bá ó gbé sí ipò tó lágbára ìyẹn náà ló fà tó yẹ pé ní tí a bá wọnú alukur'an al-karim ní àwọn àyè tó pọ̀ díẹ̀ lọ́lọ́run búra pẹ̀lú àsìkò torí pé ní ọlọ́run bá ọba àlekè ọlá a máa fi tó bá wù búra. nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹ̀dá láàlẹ́ fi nǹkan kan búra àyàfi bá tó dáwà. àwọn àfáàjẹ kó yọ pé ní tọ́lọ́wọ́n bá fi nǹkan búra nínú ẹ̀dá ọlọ́run kún ni pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọ̀la ṣàwáwá i pé fi àwọn àsìkò kan búra tẹ́lẹ̀ ń jẹ́ kó yẹ pé ní àsìkò ni. nítorí ẹ̀rọ lọ́n fi búra ní ẹni wọ́n ní àsìkò alfajiri tá a mọ̀ sí àárọ̀ kùtù hàì ọlọ́ni wà alfajiri wà láyàálì ní àṣẹ. bákan náà àsìkò yálẹ̀ta ọlọ́n fún náà búra ọlọ́ni wà dóhà wà lẹ́yìnlì ìdá sájà ọlọ́n fásìkò yálẹ̀ta náà búra bákan náà àsìkò ọ̀sán gẹ́tà wáyé ọlọ́run fún náà búra ọlọ́run subhanahu wa ta'ala ó ní wan nahari idha tajalla bákan náà àsìkò rọ̀lẹ́ ọlọ́run fún náà búra ọlọ́run wal asr innal insana lafi khusr ó fàsìkò alẹ́ náà búra wal layli idha yaghsha gbogbo àwọn àyè tá a kà fúnra wa yìí náà ni wọ́n ní orúkọ súra àbí súratul fajr àrísúrátù asr àrísúrátù layl àrísúrátù duha tẹ́lẹ̀ fi yọ pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó ka àsìkò kún tó jẹ́ dandan fẹ́mi àtiwọ́n náà káka àwọn àsìkò tá ń lò nílé ayé káka kún torí pé ọlọ́run bá subhanahu wa tó dá ó dá nítorí àwọn ẹ̀dí pàtàkì ní torí àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣe ń bẹ̀ ọlọ́run bá subhanahu wa ó dá ọ̀sán àtòru ọlọ́ni límọ̀ yẹn àrọ́dà ń yà zákàrọ̀ fẹ́ni tó bá fẹ́ ṣèrántí àwọn àrọ́dà ṣùkúrọ̀ fẹ́ni tó bá fẹ́ dúpẹ́ ọlọ́run. lòfìdá ọ̀sán àtòru kálíbà àmọ́ rántí ọlọ́run bá ká ṣe tó tọ́ lásìkò kọ̀ọ̀kan nínú àwọn àsìkò yìí. ẹ wá rí ọ̀sán àtòru yìí la gbọ́dọ̀ mọ̀ pé ìdẹ̀ra lọ́lọ́run fi ṣe fún wa ká lè ṣiṣẹ́ dáadáa ní ibẹ̀ kánà mójú tásìkò wa torí pàánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní tó lè nú hadithi abdullahi ibn abbas radiyallahu anhuma tí alimamu al-bukhari gbà wá anabi ní ni'imatan àwọn dẹ̀ra méjì kan wà magbunu fima kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà nìdẹ̀ra yìí máa ń là mọ́lẹ̀ náà nìjà ìra yìí máa ń jẹ lọ́jà àwọn olóyè ká jẹ ìjà nínú ìdẹ̀ra ìká ká lò síbi ń fẹ́ ṣùgbọ́n ìdẹ̀ra rẹ̀ yìí yóò yí wọn mọ́lẹ̀ torí pé wọn lò síbi ń fẹ́ wọn lò síbi ń fẹ́ ni àṣìhàtú lálàáfíà ara ìdẹ̀ra ni ìdẹ̀ra ni lálàáfíà ara èèyàn onímọ̀ ìdẹ̀ra yìí tó bá rẹ̀ tó bá yóò jẹ́ nǹkan oríire fún láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ alìkíyàmọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ òní ó jẹ ìjà ṣùgbọ́n tó bá lo ìdẹ tó bá lo àlàáfíà yìí títí tí ò dá ọjà ti jẹnu ó ti pòfo. ànábi wa sọ lẹ́ẹ̀kejì kó wà ní farog kéèyàn ráyè kó lásìkò pé kó lo àsìkò rẹ̀ síbi tó dá yìí nítọ́lọ́nfẹ́ ni mọ́lọ́pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni dípò kẹ́ lásìkò wọn síbi tó dá àsìkò yìí ni ó tún jẹ wọ́n lọ́jà wọ́n pa fófó wọn ní rí dáadáa ṣe nínú àsìkò wọn torí pé kí n torí pé wọn ka àsìkò kún ẹ̀yìn ẹ̀rú sọ ọlọ́wọ́n bá kámọ̀ pé gbogbo ọjọ́ ayé wa gbogbo àsìkò tá ń lò láyé náà lọ́lọ́wọ́n bá sọ́nà wa tààlà yóò béèrè rẹ̀ lọ́wọ́ àtàbádọ́yé ọ̀dọ̀ ọlọ́run lọ́jọ́ gbéǹde alkiyama ìlànà bí wa Muhammad sallallahu alaihi wasallam inú hadith tó wà ní Tirmidhi lẹ́yìn tó ń gbà wá yànjú pé èkìtẹ́ni mọ̀ hamsan kọ́bùlà hamsin ìyẹn pé opportunity márùn kan wà tọ́ ní tètè lo opportunity yẹn kíkejì tó ṣẹlẹ̀ torí pé àwọn Yorùbá ní tire ti bí ládálé ayé wọ́n bá ti rí dáadáa lè kejì ní ó ẹ̀wọ́ ara nǹkan márùn kan wà opportunity ní kéèyàn tètè lo síbi tí Ọlọ́run bá sọ́nà ọ̀tàn aláfẹ́ kó tó lè pé nǹkan yóò wá yí mọ́lẹ̀ anábàbà sọ́lá ó ní ṣàbábàkà ìgbà èwe rẹ àsìkò èwe lò ó síbi tọ́lọ́ba sùhánà wa ta'ala fẹ́ fi ṣe ń tó dá kọ́bùlà haramik síwájú kó tó dàgbà kó tó darúgbó tí wọ́n bá darúgbó tó wọ́n bá fẹ́ ṣe dáadáa sí ọ lágbára àti ṣe mọ́ yóò kàn máa dùn ẹ́ náà mọ́mọ́ sọ pé tí n bá dàgbà tí n bá dògbó àkọ́tà ń sọ fún ọkọ́ dàgbà ìyíwò sínú àkọọ́lẹ̀ kẹta ń sọ fún ọtọ́ dàgbà ìwà nígbà tó bá débi àgbáre kí sẹ́pà gbàlagbà nìkan ní mọ̀ ń rebẹ̀ ọmọ èké náà rebẹ̀ ìyẹn gbọ́dọ̀ múra lásìkò tó bá ní láti lò fún tọ́lọ́hún ẹ̀rí tọ́lọ́hún tẹ́ni àmọ́sẹ́ táwọn àbá abẹ́lọ́n tó bá padà yá ìgbà tó lóyà ta ló sọ fún ọ̀pọ̀ dìgbà kátẹ̀ wá lọ dìgbà ìjẹ́ òlòkun lára láti fi ṣe ìgbà tó wà léwéun tètè fi ṣe dáadáa kò tó di pé ògbódé bákan náà rẹ́mi ní sihatak tètè lo opportunity ìgbà tó bá lálàáfíà kọ́bùlà sakumik síwájú káàrẹ tó dé kọ́bùlà sakumik síwájú káàrẹ tó dé ọlálàáfíà ọlókun lára tètè fi ṣe tọ́lọ́ ṣe ń tọ́lọ́ nífẹ̀ẹ́ sí fi ṣẹ̀sìn ọlọ́run fi ṣe dáadáa fáwọn èèyàn síwájú pé káàrẹ tó kìí mọ́lẹ̀ tó pé bá rẹ̀ bá tẹ̀ mọ́lẹ̀ bọ́ bá tẹ̀ abẹ́ ṣe dáadáa ń gbà ń ọ ní rí ṣe ṣùgbọ́n tó bá ń ṣe dáadáa bọ̀ káàrẹ̀ tó dé kódà bọ́ bá rí ṣe mọ́gẹ́ bó ṣe wà nù ànábì àmùsọ̀rọ̀ sọ́lá pé tí bá ń ṣe dáadáa tí ó ń mójú tó dáadáa nígbà tó bá padà ṣe ìrìn àjò tí ò rí ní wọ́n wọ́n tún mọ ọkọ̀ fún ṣùgbọ́n nígbà tó kí wọ́n mọ́lẹ̀ wọ́n àánà fẹ́ ṣe ń tẹ́ ṣe yìí abẹ́síṣẹ́ ọlọ́run ṣùgbọ́n eh, alágbára mọ́ni alábíọ́dún gbà tí ààrẹ agbọ́dọ̀ lo àsìkò gbà tí a bá lókun lára láti fi ṣiṣẹ́ dáadáa kó tó dípá yóò ti wà mọ́lẹ̀ tó tó ọ̀lẹ́ sọ pé bí okun ara rẹ̀ ó ti máa lọ́nu sọ ìpàdé ọlọ́run bákan náà níbi ní ti fi dáadáa kọ́bílà fákìrì káì ní tó dé tó pé ọ̀lẹ́ fọ́sọ̀ yàtọ́bọ̀ ti lówó náà rà lówó kú a ní owó níní zílò yẹ kébò gíní àbí àríyàtọ̀ nǹkan tí ayá ní tó sàrọ́dù tẹ́lẹ̀ gbà lọ́wọ́ wa padà nígbàtọ́ bá lówó nẹ́tìbì tó dáa fi di pé àìní ó tó wá ṣẹlẹ̀ sí ẹ sáyidì bá wá dé tọ́ ọ̀nà ìtọ́ kọ́kọ́ ní gbẹ̀nà ọ̀nà kábàrún sá tàbádì tún lówó padà ó à á ṣe dáadáa fáńsọ mọ́ ọkọ́ padà nínú ìmọ̀ títa bá ti ní lásìkò àbí dáadáa agbọ́dọ̀ lò ó síbi tí ọlọ́run bá sọ àná wa tààlà tí ó fẹ́ ni. bákan náà àníbà ọ̀rọ̀ sọ́lá wọn sọ àsìkò rẹ tó ráyè ṣíṣe tọ́lọ́ ẹlòmí tó bá ráyè ibi tí ò dá ní òlò àsìkò ẹ̀ sí ma gbọ́gbọ́ kúgbọ́ ma òwò kúwò kò ní sí Kùránì kò ní gbọ́ sí ìrògbó lọ́wọ́ kò ní ṣe dáadáa àwọn nǹkan tí dá ní òfà ẹ̀ ṣe ẹlòmí lè kiri nígbà tó bá ráyè kò mọ̀ wèrè ẹlòmí lè lọ ní lúdò tí ó sì wé ti gbogbo àtúntò sílẹ̀ tí ẹ bá ń ráyè báyìí ẹ gbọ́dọ̀ fi ṣe tọ́ náà bá dé ẹ gbọ́dọ̀ lo ààyè síbi tí ọlọ́wà fà náà fà láfẹ́ kó tó ní pé kò tẹ̀ wá ní ráyè mọ́ lójú ò bá ráyè mọ́ tó wá rẹ̀ tán ṣe dáadáa ẹwà pẹ̀lú ọpọlọ sáyè bá wà náà tó gbà wá láyè ìgbà yóò máa sọ ìgbà tó ráyè kọ́ kí lọ fi ṣe bákan náà àdébàwùdà sọ́nà wọn sọ pé ní wàhálà àti gbèsè ayé rẹ̀ tọ́lọ̀ yìí kọ́pìlà ló ti síwájú kan tó kú lórí pẹ́lẹ̀ ayé tá a wá yìí à ní wá mi mọ́ mo ti wá tẹ̀yìn mọ́ mo lè mọ́ padà wá mi mọ́ kọ́ ọ̀ ní wá mi mọ́ kò sọ́kọ́ tó ń tẹ ẹlẹ́ẹ̀kejì fún yẹn ọlọ́ba sùpánà ọ̀tàlá ó ní káwọn ẹ̀ka tí kú bá dé wọ́n mọ̀ tó pé ní àkírìnà ìlà ájàlì nǹkan

torí pé ọkọ̀ tó ti kan náà láàánú sẹ́yìn ní lẹ́ẹ̀mejì àríwá ọ̀rọ̀ lọ́n ó jẹ́ ká máa pàtàkì ìmọ̀fà àsìkò jábára ìlú àsìkò ẹni síbi tí ó dá bákan nínú àdíìsì mi ànábi jẹ́ pé yá pé ní lára àtàzá lò kọ́dà mọ̀ àbùdí yẹ́wò mẹ́lìkìyàmà ànábi hátà yóò ti àlà àni àrùbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn kẹ̀yì lọ́wọ́ rẹ̀ kẹbi mẹ́rin àni ọmọrin wọ́n bí èèyàn ní ọjọ́ orí ẹ̀ tí mọ àfúnà ẹ̀hún níbo ló lu ọjọ́ orí ẹ̀ sí nígbà ẹ̀mí bàbá gùn ẹ̀mí ìyá kò bẹ́ẹ̀ lórí kí ló gùn lé kó ṣe kó gùn lásán láńtọ̀ ẹ̀mí ẹlòmíì bó ṣe gùn tó ìlọlára tó lọ ń lọ lára tí ìyá rẹ̀ lè ni ẹlòmí sí ẹ̀mí ẹ̀ sì gùn nígbà tó lọ àgbẹ̀ bó jẹ kó lò bẹ́ẹ̀ ní ládàá rẹ̀ pọ̀ sí anábìlẹ̀ káyọ̀ náà ẹ tó dáa jù nínú àwọn èèyàn mọ̀ntọ́lá ọmọrúhù wàhásùnà àmàlù náà lẹni tẹ́mi rẹ̀ kù tó ti fi ṣe rẹ̀ ọlọ́jẹ́mi wá gùn ọlọ́jẹ́mi wá gùn sáńtọ́rọ́ agbọ́dọ̀ tọrọ ẹ̀ká tó wà ọlọ́run sílẹ̀ ní ẹ̀kù dáadáa ọlọ́mọ tírísì tó pọ̀ kọ̀sá àmàlù iṣẹ́ ìbúrò ṣe ìyẹn ló pàtó pé ní bá ti ń lọ tá ń lọ lọ́jọ́ ayé yìí pé ká mọ ronú pé tá lo ìgbésẹ̀ ayé wa síbi tó dà ó fi wá pé wọ́n tọ́ ló fifty years kí lọ́ọ́ fi ṣe fifty kí lọ́ọ́ fi ṣe seventy kí lọ́ọ́ fi ṣe ṣé dáadáa ní àbá ìdá bákan náà wà ní ilimi máa bá àmìnàmì wọ́n bí ẹlẹ́rẹ̀ kí lọ ti ṣe ìwọ́tọ́ ń gbogbo ògbà tó ti mọ̀ tó sì yẹ tí ó sì yí tẹ̀lé nígbà tó mọ̀ ó ti ó gbọ́dọ̀ lo tó kọ́ yẹ lànà tí ó sọ pé ní alukur'an ó jàpọ̀ lá àlẹ́ tó bá dọjọ́ gbẹ̀gbẹ̀ àlùkìyàmọ̀ kùránì ó ọmọ nìyàn bá ó lófin yìí nínú mi ó sì ni ó pé ó rí ìfẹ́ gbogbo táwa náà gbogbo tó ń gbọ́ bá ìmọ̀ àmánà ló jẹ́ fún wa gẹ́gẹ́ bí àsìkò wa táǹkọ̀ yìí náà ti jẹ́ àmánà tó bá ti bá mọ́nà léèyàn lọ́wọ́ wọ́n ti pé bóò lọ sí mójútó sí bákan náà àwọn àwọn ṣẹ̀dọ̀ sọ́lám ó tún sọ fún wa pé ní wà á ní máa lè yìí gbogbo ó tà ń kójọ wọ́n fi wá ipa pé nǹkan méjì náà bẹ̀rẹ̀ lọ́wọ́ á ń bi tó mìnà àìdẹ̀ kìtà sábà lọ ti kówó rẹ̀ jọ níbo lọ ti rí ẹni tí ń kó jọ lọ́nà haram wọ́n ó bí o ẹni tí ń pààyàn lẹ́kọ́ ó jayé ó bí owó tó ń kójọ yìí ni mo lọ tiri ẹni tí ń ta tẹ́tẹ́ ní nírówó ń bí ẹni tí ń sọtí àbẹ́ tó ń ta nǹkan aláàlí náà ni ṣùgbọ́n ọ̀nà àrámù ló ń fi ń ta ó bí pé ní mo lọ ti kówó rẹ jọ ẹlòmíì ibi tó ti kójọ ni ò mọ yóò ti kọ́kọ́ wọ́n bí ẹlòmíì ibi tí ti ń kó ti ẹ̀jọ́ mọ́ ìbéèrè kejì yìí ní ó ti kò fún nígbàtà àwọn ibi tó kójọ tó ń fàbímọ̀ àǹfàkọ̀ oníbọ̀lọ̀ wá náà sí nǹkan méjì lẹ́gbẹ̀ẹ́ lè pa tọwọ́ nípa jẹ́ ọ̀gbẹ̀dà ìkìyàmọ̀ níbo la fi níbo la náà sí jẹ́mọ́ tó wá wá tẹ̀dá mi tá àti èmi níbo la ń dánwó wá sí sébi tọ́lọ́ ọba ní àbí ẹlòmínú lọ́wọ́ tó tọ́ fún mi tí ò dá nílẹ̀ sí lọ́ba ti àwọn nǹkan tí ò bá mu tó tákẹ́sì òun lẹ́ ní bẹ́ẹ̀ àbí nǹkan ẹ̀ṣẹ̀ àkókò dìbàbà làwà yìí fún wọn ti jagunjagun káàkiri àdúgbò ẹnu mẹ́sẹ̀ pípínì kan lẹ̀ fún wọn kí ni mo náwó dáadáa bá ẹ sí àgbọ̀dọ̀ owó yìí ó ju ń ní sí. bákan náà sáré bí wọ́n ti jọ mẹ́rin pé ní wàjíf méjì afárá rẹ̀ tí ma àbúláwò ara yìí sí yẹmọ́ bá ń para wá sí náà ní fọ́lọ́ ọwọ́ wa sáàbí ń jíre fọ́lọ́ iwájú wa sáàbí kalẹ̀ fọ́lọ́ àbí nǹkan bí làbí fún tó pé kírun òtí ẹlòmí kírun bá jẹ́ kírun fún ẹlòmí ọwọ́ rẹ̀ ilẹ̀ tó fi ń fún pẹ́ẹ́sẹ́ rẹ gbogbo ara ẹ̀ nílò títí ìtẹ́lẹ̀ ti lọ ẹlòmíì ìdìbò ní ti tiẹ̀ ṣe ẹlòmíì bóra tiẹ̀ tí mo fẹ́ pé ara rẹ sì ní ìwọ́kọ́ ni wọ́n béèrè pé bó lọ tara rẹ sí lọ́jọ́ gbèdà ti àrùn gbogbo àwọn nǹkan tá a kà á lẹ̀ ṣe àmọ́ ẹ̀ ní ta gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ lò síbi tó náà ọba tó fún wa tó fẹ́ a gbọ́dọ̀ lò síbi tí ọlọ́ba sùnmọ́ wa sàrẹ́lá tí ò fẹ́ pàápàá jùlọ àsìkò wa tá ń sọ̀rọ̀

tó bá tún lẹ́ka tó ti fi síwá ọdún ẹ̀kọ́ tó rọrùn pé kí ọdún kan ló tó gún ìkíni mo fi ṣe kùsùn yóò ráyè gbogbo ọrùn ranù báyìí tó pé àsìkò wa àmọ́nẹ̀ ni àmọ́nẹ̀ sì èyí ó mọ ẹ̀sọ́ pé kí mo mójútó mọ́tẹ́ ní mójútó gbẹ́sí sáyẹyẹ ọjọ́ òbí rẹ̀ náà nínú rẹ̀ bí lòtò fi ń ṣe àsìkò wa ó dọwọ́ wa a gbọ́dọ̀ mójútó àwọn àsìkò àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ti lọ nínú sọ́jà gan òun làsìkò wọn tọ́lọ̀ pé tọ́lọ̀ lọ́sùmánà àtàlá tí ó bí àwọn ni wọ́n lọ síbi tó dá àwọn náà fi rí owó nípa dáadáa wọn sọ́jọ́ pé àwọn náà wá bá nínú ẹ̀sìn lẹ́nu ó bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábà òfìkálẹ̀ tó tẹ̀lé wọn òfìkálẹ̀ àwọn àfẹ́ẹ̀sì jàǹkànjàǹkàn tẹ́ bá gbọ́ iye ọdún tí mi lò láyé nu wọn ẹ wà wòṣe tó ṣe kalẹ̀ ẹ wòṣe tó fi kọ́jọ orí rẹ̀ níwọ̀n dínkù ṣùgbọ́n lo àsìkò yẹn ti tó dání. Al-Imam

abdullahi bin mas'ud radiyallahu anhu ìkan náà sàhábà gbà ó ní mọ́dé nàdímùtò aláṣẹ yìí nádà mi aláyẹ̀wò mi gáwọ̀ bá ti sàmùsùhù nákọ̀bọ̀ fi adálí falamu yẹ́sù dè fi ilmi abdullahi bin abbas ó ní ìjọ tó lóun máa ń pàdé yọ láàárọ̀ ó wá wọ̀ lálẹ́ ó yọ láàárọ̀ ó fi wọ̀ lálẹ́

bó ti ka àfikún wọn kún náà lélẹ̀ ẹ̀rìn abúlé ìbínú ọmọ ìrọ̀lẹ́ àníwọ̀n ọmọ hadithi kan wá nínú hadithi ọlọ́dẹ̀bí ní ibẹ̀ àmùsáìta tọ́ ọba lẹ́lẹ́ pàlápẹ̀ẹ́sẹ́ bẹ̀rù na àwọn gbọ́dé pé tó bá yẹ kọ́ sí èsì mẹ́jọ dọ̀la èsì mójútó torí ọdún tó ń bọ̀ tọ̀ǹtọ̀ ọmọ àárọ̀ lájọ ọmọ tí ó tẹ̀lé sí ẹ àtúnyẹ̀ tó wá sọ pé fúlàní mi tọwọ́ ìdá àtúbà ta tọba sì lẹ́lẹ́ padà tẹ̀ ń tẹ̀lé lẹ̀ alimọ̀tà fún èsì pọ́jú rọ̀lẹ́ ìyẹn pé ètò bẹ láàárọ̀ yìí ní kẹrẹ tètèké má fi falẹ̀ lóṣù wà ní òwe lárọ́ tẹ láàtọ̀ àkèrò àmàlẹ̀ yẹ́wò ilẹ̀ àgádì ìdí ẹ̀kọ́ ti gbèlè kọ́ máa dọ́dún kan ọdún méjì ẹgbẹ́ yìí dáadáa sáà ń pẹ́ nìkan fún wa sílẹ̀ yìí tẹ́lẹ̀ àti fi falẹ̀ ìfalẹ̀ iná fi lọ mẹ́lòmí ni ní fi ṣe mọ́ tó ti ní kápá tó lọ hajj títí ní falẹ̀ kẹta ló bá alẹ́ kẹpẹ́ rọrọ̀ ti lọ́nu tó wá rọrọ̀ tó pé ní àlọ́ àlọ́ náà ni lówó mọ́ ọlọ́wọ́ sì bí torí pé tó ọlọ́run fún ọlọ́pọ̀ tí ìtọ́ owó ìdí ọ̀rọ̀ àrà lọ́wọ́ mọ́ àbọ̀ ọkùn láìrí lọ ọlọ́bìyàn ìyẹn ló fà bí pé ètò bá ti jẹ iṣẹ́ eré agbọ́dọ̀ lọ àdúgbò wa agbọ́dọ̀ ṣe ọlọ́pàá ń tètè láti ṣe ẹ̀rí yìí lámọ àwọn ẹni ìṣíwájú mọ̀ lẹ́kọ̀ọ́ wọn ka àsìkò wọn kó Al-Hasan al-Basri ìkan nínú àwọn tàbí tó wá lẹ́yìn àwọn sàhábà òun náà sọ ọ̀rọ̀ kan ó ní adúrọ́tò àkọ́wà máa ó lè ní báwọn èèyàn kan láyé kánù alá àwòkọ́ọ̀tìsìn àṣájá hìrìkan ó ní wọ́n lójú kòkòrò lórí àsìkò wọn ó ká àsìkò wọn kú ju aládàra ìmìkú àdànà ní èrìkù bẹ́ẹ̀ ṣe owó ìkọlọ owó làwọn tó wọn wọn gbọ́dọ̀ ṣe nǹkan báyìí àsìkò báyìí dáadáa báyìí gbọ́dọ̀ fún mi rú wọ́n kà kún fẹ́ ju báwa ti kawó lọ lẹ́nu ju bá ti kawó kó lọ ìgbà pé ní wọ́n ka àsìkò yìí wọ́n kà kún láti fi ṣiṣẹ́ eré wọ́n ẹ jẹ́ kí àsìkò kan lọ láti lò síbi láti mọ́ lò síbi tí ìjọba máa kọ́ àná wá tààlà tí ó fẹ́ ṣe pé ìgbà tó bá ń ṣe nǹkan lásìkò yìí kó lò níbi tó jẹ́ wọn fún àsìkò yóò tó jẹ́ bí ìbádà fún wọn ìyẹn ni ìkànnà sọ̀hábà sọ ó ní ìnìlà mọ̀hálùkù ní sábà ó ní ìnìlà àṣẹ́sìbò náà mọ̀tì káàmà àṣẹ́sìbò kọ̀wọ́tì ó ní ní ìbátún tí mo ń lo àsìkò mi síbi tọ́lọ̀ ó ń mi gé àsìkò yẹn náà yóò jẹ́ síbi tọ́lọ̀ yẹn pé àsìkò tó bá yẹ kí n sùn ní kí n sùn kí n tó fi àwọn mùsùlùmí àwa la ní fún àwa la ká má sìkò wọlẹ̀

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ orúkọ ọlọ́run ó di dandan fẹ́nìkọ̀ ọ̀kan wa ó ka àsìkò rẹ̀ fún orúkọ àsìkò yìí àmọ́ẹ̀nà ni tí ọlọ́run àpáná àtàlá yóò bu wani tí a ti ṣe kágbìyànjú ká ti ṣe dáadáa ká lọ àsìkò wa ti tọrọ wa fẹ́ kámọ́lù kí ni tí ọlọ́mọ sùpánù àtàrà tí ó fẹ́ nígbà bá náà bá mọ̀ ní dáadáa tí ọlọ́mọ sùpánù àtàrà tó yọnu sí kí á tètè ṣe kámọ́ fi palẹ̀ torí pé ní nínú ìlànà ṣe ìtọ́n olùkọ́ yóò jẹ́ kéèyàn rí dáadáa kò ní jẹ́ kéèyàn ṣe nínú tó mọ̀ lórí ọlọ́ ní ṣíṣe ìtọ́n tó mọ̀ lórí wa ìmọ̀ ní ìn yóò mọ̀ fún ọ ọ padà mọ́ ṣe òtí yúlẹ̀ náà tó yẹ kí wọ́n bá yá ọ sábà ti mọ̀ ní tó da tó tọ́ ká lọ àdúgbò wá síbẹ̀ ká fi ṣe torí pé ní èwe láwà lẹ́ni látara ìwé yìí èyí ó padà di àgbà èyí ó padà dógbó náà ni ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní iná ìjẹ̀dì ìdẹ́yìn ìlà àmọ̀sàwòláyà alájẹ̀dì ìdìn àdìnàyà òlèlébélà ó ní iná ìjẹ̀dì ìdẹ́yìn ọ̀sán àtòrú sọmọ wa lọtún lọtún ilé ó mọ ilé ó tún ilé tọ̀lá náà yóò tún tọ̀tún lánàá bí wọ́n lọtún lọtún aláàjẹ dídì lórí nǹkan tuntun ẹyọ kan nǹkan méjì kan lọ lórí nǹkan tuntun ẹyọ kan nǹkan tuntun wọlé ẹyọ kan náà lọmọ òkókó tá a bí kalẹ̀ ọ̀sán àtòrú ń lọ lórí ẹ̀ ni pé tó bá ti lọ́mẹ̀ à lè rí ẹ̀rí kanú àwọn ọ̀dọ̀gbọ́n ó ní wàyá lẹ́kọ̀ọ́ sàbáàbù yàrùn yẹ̀wò mọ̀ gbèrè ọba tó wá padà dé lìbò bírù hù bí mà fà àdàlùmọ̀ sí ibù kí n fi ń tí ewu tó sọ mí dà kí n fi hàn bá èmi tí mo wá rí báyìí tẹ́lẹ̀ ó ti wá padà àdúgbò yìí títí wá sí gbèrè de tó kò lè dèwé mọ́ ìyẹn ló fàbẹ́ pé ní ká mọ́ fi ṣe eré ká mọ́ fi jáfara èèyàn rúfin ọlọ́run inú tí ó rìn wá lọ láti rí àsìkò wa lò òun náà ni mọ̀ àsábàtò náà ká máa ṣẹ́ẹ̀kì ara wa ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣẹ́ẹ̀kì ara wa àtẹ̀sán ń gbáyé lọ náà ni ẹ̀fọ́ mi ara rẹ owó tí olóore rẹ tó ti tẹ́lì pé ṣe pé ní irun jẹ̀mọ́ mélòó ni mo kí nínú ọ̀sẹ̀ yìí mo wá kí olè kí ń ní tó

ìmọ̀ ẹ̀rẹ́dẹ́ ọlọ́run ìmọ̀ wá àforíjì lọ́dọ̀ ọlọ́run mélòó mo ṣe anẹ́gbẹ́ àbúrò àtọ́lá ó sì láwọn èyí tó ń tó ń ṣe lọ́wọ́ àwọn tó gbé láàárọ̀ rẹ̀ tó rí àsìkò kan ọlọ́run máa ń ṣe ìsìfàr lọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ kan tàbí ìnà máa rọ ní àádọ́rin sí ti sẹ́ni sí ìgbà nínú rìwáyà mi ó ní mí àtùmọ̀ rọ mí àtàmọ̀ ọgọ́rùn-ún gbà tí wọ́n náà kọ́ṣẹ́ àlébì àlébì tó ní ìhúnmọ́ ṣe ní ojúmọ́ ẹ̀rí kó tó àsìkò rẹ̀ débẹ̀ ni gbogbo nǹkan ilé ẹtí àwọn mùsùlùmí tá a bá fẹ́ rí àsìkò wa lò káwọn ẹṣẹ́ kí ara wa káwọn pé sáàsìkò wa yìí táwọn lòdì tó rọrùn fẹ́ àwọn ẹṣẹ́ rẹ ló wájú wa ìgbé láàrin ṣe mẹ́ láàrin fi ráyè ká mọ́ fi àsìkò ṣòfò fún ò

àyíkọ́ bá wọ́yẹ kémi náà ní ti báyìí wọ́yẹ kí mo parí kùránì lóṣù tọ̀fọ́ ti gbé lẹ́nu ọwọ́ pílánì ara rẹ̀ ṣùgbọ́n à ní pílánì à ní determination pa fẹ́ ṣe dáadáa náà kàn fàtí kó lẹ́yẹ kó mọ́ ẹ lọ. tó gbé tó ní tí ó ń lé yóò fẹ́ débi tí ń lọ ní kálukú sáà ní ti ọwọ́ ti ń ṣe tí ní sáà ń lọ bẹ̀. pípa ti pílánì láti fi táwà yẹ lómi débẹ̀ ọlágo yóò sì mọ débẹ̀ nítorí kíni torí pé ó ti yà yẹn tí wájú tó mo fẹ́ yóò sì mọ rí

ká ní pílánì ká ní determination tó ẹ̀ pé àwọn mẹ́fẹ́ àti ìfún tó dà níbi iṣẹ́ olóore káwá yí akọ́tò bò láti rí ká lo àsìkò wa láti géètì nǹkan ṣùgbọ́n tàbá ní tá ń lé ẹ̀rí àní lásìkò lò ibi tó dá kí n kálukú wa náà ó gbìyànjú ó ní sẹ́ẹ̀rẹ́ bá iṣẹ́ rẹ̀ báyìí mọ̀ ṣe àbí lóṣù èmi náà yà á tó wájú bá àwọn Monday Tuesday bóyá

pèsè jùlọ àǹkọ̀t káàmù bó làwọn ẹni ìṣíwájú wa bó lẹ́sẹ̀ lo àsìkò wọn sábà ní kátẹ̀ láwọn ẹni ìṣíwájú sáni àwọn sàlàfíyà àwọn ẹni ìṣíwájú wa tẹ kátẹ̀lé ní gbogbo ọ̀nà ẹni torí pẹ́pẹ́ ọlọ́ba sọ̀rọ̀ wa sàálà ó ṣe wọn lẹ́ni dáadáa bẹ̀rẹ̀ látòlé ẹ̀ sọ̀hábà àtọ̀ tó tẹ̀lé wọn sábẹ́ bí gan bíkọ́ pé ní káírù náà ti àwọn tó dáa jùjẹ́ lẹ́sẹ̀ wọn ẹtú wa mọ òwe kọ̀ọ̀kan tí ń ṣe bàdà kò dí bàdà lọ́wọ́ tó lẹ́nu mi lé ní tẹ́ bá ní kó máa ṣiṣẹ́ kó ṣe ìjọsìn ó lé ní à tá à ń ṣiṣẹ́ ẹnìkan tó tó máa ń ṣiṣẹ́ wọn ọ̀tẹ̀ tí ìrójú ìjọsìn tó wo ó gbà pé méjèèjì ó dira wọn lọ. àwọn sọ̀hábà tẹ́ ń bẹ́ẹ̀ wá nígbà tó lé ẹ̀rí tẹ́sílẹ̀ rẹ̀ dé ìkan òjì kan lọ́wọ́ fún ọ̀lẹ́dẹ̀ lásìkò wọn tó bẹ́ẹ̀ ó yẹ káwa náà kọ́ṣe wọn torí ẹni èrè tó yẹ ká kọ́ṣe ni wọn bóun náà ṣe lásìkò wọn lọ́fi jẹ́ ní orí ilé lọ́dọ̀ ọlọ́run aman alimarsuma tábà tí láwọn ẹ̀ṣẹ́ bá fẹ́ ṣe káwa pé àsìkò wa ní tẹ̀níwé àmúnà síbà ní pípé tó bá ọ̀pá eléyìí o mo fẹ́ máa ṣe bí àsìkò yìí ló máa fẹ́ bọ̀ mi eléyìí mo fẹ́ máa ṣe àsìkò yìí ló máa dẹ́rù ẹ̀rí ìyẹn ló fàtẹ́ pé ní àwọn ẹni rẹ wọ́n mọ pé àsìkò wọn bí iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe bó ba ṣe rí wọ́n ẹgbẹ́ ní ẹni ṣiṣẹ́ ní ọdún fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n fún ẹ̀ lásìkò rẹ̀ kí n fàsìkò yìí ṣẹlẹ̀ kí n fi ṣẹlẹ̀ bákan náà èwo ní fi mójútó lé èrò ní fi mójútó bí èrò ní fi mójútó àwọn ọmọ mi ọkúrò fún yẹn náà lásìkò rẹ̀

àbákiri tún náà pé o ti fún ẹ̀wọ̀n ṣe olórí tẹ́pẹ́ ẹyọ ọ̀kan rẹ̀ nìkọ̀ọ̀kan wa láàrin oṣù kan alimọ́sí o lè mọ́ gbà rẹ̀ pẹ́fọ́sù kan o lè mọ́ fún aláìní kan ẹ̀rí aláìní èrí tó níbàárà nìkan aláìní lè wà lágbó lé yóò lè wà ní jẹ́rọ mọ́ṣáláṣí ó lè wà ní ẹbí ẹlòmí oṣù mẹ́fà wọ̀n kó tì fún yàn àníyàn tó tún ní gẹ́gà èèyàn orí kò ló ṣe orí níwọ̀n ní oṣù mọ́ sọ. abákiri alẹ́ anígbé wọn sọ pé ní mọ̀nì àádà ní nkùnmùlì yàwó mọ̀mọ̀rì ìdán sáà lọ sí títí aláàrẹ̀ òun ní abájọlọ sí àná lóòjọ́ kẹ́lẹ́ ó ní mo ti lọ sí títí aláàrẹ̀ ni àlejò abẹ́rẹ́ pẹ́ ní mọ̀ntábà ní nkùn yá ọmọ ìjẹ̀lẹ̀ rẹ̀ ta sáré ti lọ tẹ̀lé wọn lọ bí tẹ́lẹ̀ ní láti lọ sí òkú mùsùlùmí àwọn ti sọ pé mo ti tún tẹ́yìn náà léwu àlejò wa sọ̀rọ̀ kan parí pé ah, ẹ̀wọ̀n ṣé olóore tíyẹn ṣe níjọ́ kẹ́lẹ̀ irúṣẹ́ báyìí ní pé tíyẹn lára àfikójọ́ máa lù jẹ́ náà jẹ́mọ́ gbogbo ẹjọ́ olórí báyìí nílùú lè nìkan tó wọ́n ń ṣe níbo ń gbà àsìkò ti wá sí kákíyèsí dípò fífi tí pé lára ẹlòmí bẹ̀rẹ̀ iṣẹ́ ẹkú ní òpèsè lọ́nà láwùjọ ti wá lẹ́ni ní ló ti dèsì náà lẹ́ni àárẹ̀ ní tí ó lọ́wọ́ ta ló ti mutí lẹ́ni àtúnlẹ̀ òun náà ní ti

kọ́nà wa sọ àánú àtàlá kó sàánú wa kó ràn wá lọ́wọ́ kó jẹ́ ká lè lọ àsìkò wa síbi tí ó fẹ́ bákan náà kó jẹ́ kí àsìkò wa kó jẹ́ òkùnfà ríire fún wa kó mọ̀ jẹ́ bá lọ́jọ́ aburú fún wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ àti àwọn àbẹ̀lọ́ wa wọ́n lọ́wọ́ àlùjẹ́ náà kó mọ̀ sọ wá ní ọmọ náà الله وسلم على نبينا